الله أحبط أعمال المرتدين وخلدهم في النار أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله النار وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه بين قصورات الردة للأمة صلى الله عليه وعلى آله وأصحابه الذين قنوا في دينهم الحق وسلم تسليما كثيرا يا عباد الله اتقوا الله تبارك وتعالى احذروا رده التي هي إتيان المسلم بما يقتضي كفره من قول أو فعل أو ترك أو اعتقاد أو شك إذا توفرت شرائطه الحمد لله أصبح الله أبا الله أبا wọ́n سعى kí sí àwọn ẹni tí ọlọ́run sọ pé kóun náà lọ àti sọ pé kí sẹ́ wọ́n bàjẹ́. bákan náà ọlọ́run sọ pé àwọn tí wọ́n bá pààrọ̀ ẹ̀sìn ọlọ́run dúró sí àwọn ẹni yẹn wọ́n á gbére dúró náà. mo ń jẹ́rìí pé kò sẹ́ni tọ́lẹ̀ tó ti lọ sí ọ̀nà ìyàgbé ọlọ́run. ọ̀kẹ́ mu ni ọlọ́run bá kò sí orogún mu ọlọ́run ọba yìí òun ló fẹ́ sọ mo ti jẹ́ ìgbà lọ Muhammad ẹrú tí ọlọ́run bá ní ìlú ìdílé rẹ̀ níbi ẹni ẹ̀ka nínú àwọn ẹ̀dá ọlọ́run. ànábi sọ́kùn lọ́wọ́ àlùfáàdì ọ̀sánná ọ̀sàlàyé ewu tó tóbi ń bẹ níbi kéèyàn fáwọn ẹ̀sìn ìpàdékùn lọ yìí. ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá tẹ̀lé ọlọ́run kọ́ máa bá wọn ara rẹ̀ kò sí ẹnikẹ́ni nínú wọn tọ́pẹ́ sí bí kò ti pé wọ́n kú sínú ẹ̀sìn òtítọ́ ni. ẹ jẹ́ ọlọ́wọ́ ọba ẹ jẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba. ẹ sọ́ra fún ìjáde kúrò ní Islam tó ṣe wípé òun ni wọ́n ń pè ní rídà. rídà yìí òun ni kí mùsùlùmí lọ sí kẹta tó ṣe wípé aṣọ ti kékeré bóyá ń tọ́ ọ̀rọ̀ ni. àbí ṣe ni àbí kéèyàn bá ni àbájúsọ́gà ni àbí iye méjì ni nígbà táwọn máa jẹ́ kóbá ti pé ọlọ́run ọba àlejò ọlọ́sọ ní sọ́rọ́tù bá kọ̀rọ̀ ayé méjì àti ọmọ ìyẹn tẹ́lẹ̀ ní nǹkan àdéhìí ẹnìyàn yòówù tó bá fẹ́ rí níbi ẹ̀sìn rẹ̀ ọ̀yọ́mọ̀tò. tó wá jáde láyé gbogbo àga fíìmù lẹ́ni tó sáì ní ìgbàgbọ́ tọ́lọ̀ ọlọ́run ní sẹ́ rúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ yẹn fáwọlẹ́ nígbà pàtó ti àwọn ọlọ́run fi dún ní àwọn àfihàn àwọn yẹn ní sẹ́ wọ́n máa bàjẹ́ láyé àti lọ́ọ̀ wàhùnà nígbà pàtó lẹ́rìn fi àwọn ọlọ́run àwọn ẹni tó bá kéré nínú náà ẹ wá rí ìdájọ́ tó ní láàmì kò lè wáyé ẹni tí ó bá wáyé sí ajá sí pé ń bá òun ti bàlágà ó dẹ̀ ṣe làákàyè ó sì tún jẹ́ni tí ọmọ ọ̀tún tó lòsì ọjẹ́ni tó mọ̀ ọ̀tún tó mọ̀sì bákan náà yóò tún já sí pé ń bá òun ọ̀dà níyẹn ìfàìmọ̀ rẹ̀ hàn ó tún nímọ̀ nípa òṣèlú ó sì mọ ìdájọ́ rẹ̀ kódà nípa kí lè máa faradà kó fi sọ̀rọ̀ ìjáde kó nínú ẹ̀sìn àbí kí lè máa faradà kó ṣe iṣẹ́ ìjáde kó nínú ẹ̀sìn àbí kí lè máa faradà kó pa nǹkan tó ṣe gbogbo nínú ẹ̀sìn àbí kó ti lọ sí àjẹ ọ̀kẹ́ ní lóru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn lè yẹ tó nínú ẹ̀sìn pẹ̀lú ìpínlẹ̀ ọ̀ nípa ọ̀rọ̀ náà wọn bá tó sọsọ báyìí pé kùlì hàbí lẹ́yìn wọn àyà ti di wọn lórí wọn tó ń pè sàkébù lẹ́yìn sàkébù wọn ti kàfà tó bá a lọ sí lọ́wọ́. ọlọ́run ní ìdá tẹ́lẹ̀ ní wọn lé igbe pípẹ́ ní ọlọ́ àti àyà àti òṣìṣẹ́ rẹ̀ lẹ́nu kárọ̀ wa. ẹ má wà lórí àyè kẹkẹ ọ ẹ ti sa ẹni kàtọ́ ẹ ti fi iná nìyí ẹ wá lọ èèyàn ń sọ̀rọ̀ àwọn nǹkan mẹ́rin kan bẹ̀rẹ̀ tọ́tí pé yẹn lè jáde kó lọ ẹ̀sìn pẹ̀lú àwọn nǹkan mẹ́rin yìí tí orí ti àmà mẹ́lẹ̀ tó kọ̀ òun náà ní ìpadà tó nínú Islam alákọ̀ọ́kọ́ tó mẹ́rin òun náà ní adiọ́gọ́ ọwọ́ tó adiọ́gọ́ bíi kéèyàn máa fi tẹ̀ bíi kéjì ọlọ́wọ́ ọba lẹ́mìí ewu tọ́lọ́ ọba àdébíọ́lá lè ṣe ẹ̀dá kan náà tó lè ṣe.

ọlọ́run ti máa ń sọ yóò fi kí òbára báyẹn tó wá lọ fi ti fẹ́gbó kí yẹn ti yẹ ọlọ́run wa sọ hàn ló dáadáa nínú àwọn fẹ́rẹ̀ eléyìí ni wíyànjú àti gbogbo ẹ̀mí ni gbogbo àwọn eléyìí ti máa ń wáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí yẹn ń tàta tòrò ọlọ́run wa sọ hàn lọ ọba àjá ti bẹ́rù yìí wọ́n ti ti gbogbo ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí pàápàá ti tẹ fọlọ́wọ́ bá sọ hàn lọ dáadáa ọlọ́run ọlọ́run tó dúró ní ara rẹ̀ kéèyàn sàkàtò rẹ̀ ọlọ́run tó wá dúró ní ara rẹ̀ kéèyàn sàkàtò rẹ̀. bákan náà nínú nǹkan tó ti dé kéèyàn ti rí sí àtúntí àjẹ ọ̀nà òun ní kéèyàn fi ọmọ obìnrin lẹ̀ kọ́lọ̀ kọ́lọ̀ sí mọ́ irú èyí ti ń ṣe fún àwọn tí àwọn ẹni tí wọ́n láwọn jọmọ lẹ́yìn nàbí láyé ayíṣá àríkìsọ́lá lọ́sọ̀lá tó bá pè ayíṣá ní ọ̀rọ̀ òun ní pé kéèyàn máa sọ pé gbogbo ayé ó ti wà tipẹ́tipẹ́ kódà ayé lẹ́sìn máa fẹ́kù sí ní ayérayé ibi àwọn ọ̀sẹ̀ máa lọ ẹ̀sìn náà kẹ́lẹ́ ní ọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀ máa ń o lẹ́sìn òwòlẹ́ wá àtijọ́ bá àdá kéde ìjàmbá àti máa lọ a máa lọ àwọn tí ma máa dé nígbà kẹ́kẹ́ táyé ọ̀sán ẹ̀rí àdé ọ̀kẹ́ lẹ́yìn tọ́lọ́ ọba sùpánù ọ̀tá láti sọ fún ayé pé kúlù ṣe yìí hàní kó ilẹ̀ ọjà gbogbo kẹyẹyẹ òun ló máa bá parọ́ àyà àtiwájú ọlọ́wọ́ ọba sùpánù. nínú ọjọ́ kẹwọ̀n òun ní kéde ṣì yàn lọ́kọ́ láti yẹ yẹ ẹ̀rí irú ìtọ́sẹ̀lẹ̀ sí àwọn jíyà àti kéde ṣì yàn apá bó ti máa ń sí àwọn kàkàmàdíyà ọlọ́wọ́ ọba sọ tó yẹ kó ayé lọ ánilá mẹlẹ àwọn ní kò rí bẹ́ẹ̀ wọn ni káàkiri tẹmí yìí tọ́lọ́ ń wí yẹn fífi ọ̀sọ́ ni ẹ̀ẹ́dì kí yẹn ti yẹn apá kẹtọ́ àlùkò àn ó lè jẹ́ kí yẹn sọ̀rọ̀ ìjà kí yẹn jáde kó lọ ẹ̀ẹ́dì àyẹ̀bẹ̀rẹ̀ tiẹ̀ bọ́ kí yẹn ti àjẹ́ ọ̀fẹ́ gbé wọn láti ẹni pa fún wa lẹ́yìn ìgbà tọ́lọ́ ọba ti fi ìdí òdodo káàkiri tọ́lá bákẹ́ náà wà pé àbíjáde kókó ẹ̀sìn agbọ́dọ̀ sẹ́nu wa mùsùlùmí kẹ́ máa ń wí kówì bí kéèyàn máa bú ọlọ́run bí kéèyàn máa bú ọlọ́run ọmọ sùpáàkì kò dáhàrà ẹ̀rí ẹlòmí máa ń bú ọlọ́run lórí iṣẹ́ rẹ̀ tó ṣe wọ́n ẹlòmí lọ́dọ̀ ọlọ́run èyí ló ṣe yóò ṣe é dá a tó ti jáde wọ́n lọ́wọ́ ṣe ẹ̀kúnmọ́tò bá ti ọgbọ́n tó dó nípa ìṣe rẹ̀ bí wọ́n ti. Fárákìlá rẹ̀ wo tí ó dùn wá, wọ́n yà lọ sí i. Àbọ̀lọ̀ ń pẹ́ nìkan mọ́ wa lọ́wọ́. Àwọn àjà ọlọ́run ní òun ti fẹ́ gbé ìtòsí yìí ò dé dá. Ìbú ọlọ́run ọba nílé yẹn. Ẹ̀rí irú ilé ó lè jẹ́ kí ẹ̀sẹ̀ rí jà. Pàpà jùlọ táwọn bá jẹun yẹn bá ti pé àbí kí ẹ̀kú wa tẹ́lẹ̀ sọ́dọ̀ ọ̀wọ̀ àtàkùn ẹni tí Islam àti kí ẹ bá fún àwọn tẹ́lẹ̀ bí irú àwọn tí wọ́n fẹ́rẹ̀ wá sí wọn lè máa sọ fún ọ̀gá tẹ́lẹ̀ wọ́n bá tẹ́lẹ̀ kan ó ikú ipa rẹ̀ ẹlòmíì ni òun fẹ́ tó ṣe ti bẹ́ẹ̀ ni pé òun fẹ́ kó àtẹ́bí wá ní ẹ̀dá sáà tẹ́bí mi ní ẹ̀rẹ̀ o kọ́dà tó ti kọ́ lóra lábẹ́ ẹ̀kọ́ tó kọ́ wa òlìlà àkàkíyàwó ayélujára àgbéyà ẹ má bàa tẹ̀sà láàrin àwọn ọ̀tẹ̀lẹ̀ ọlọ́run ọ̀wá ọlọ́run ọ̀la ìṣàkóso sí kankan àwọn ọ̀tẹ̀lẹ̀ ọlọ́run عملت يقال أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها في عملته عائشة رضي الله تعالى عنها ọlọ́run ti ti sọ ìmọ́tótó rẹ̀ kalẹ̀ ní ibi tó ju òkè méje lọ lókè lókè ibi ẹ̀dá àìdá wọ́n ti lọ sọ̀rọ̀ àti àwọn ìjà tẹ ó mẹ́tẹ́ mímọ́ ni. ẹ ẹ nígbà tó lò nígbà wọn kàtó lè mú yàtọ̀ nígbà nínú ṣe òní bí ẹ wá lọ mú àlùkò náà kọlọ ju sí ayẹyẹ mi eré yìí táwọn àfáà tí wọ́n ti di ọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìtọ́ọ̀rù tí wọ́n máa ń tẹ̀. tí wọ́n bá bẹ́ẹ̀ gbàgbára lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìtọ́ọ̀rù tí wọ́n bẹ́ẹ̀ gbàgbára lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìtọ́ọ̀rù tí wọ́n bẹ́ẹ̀ wà sọ́dọ̀ rẹ̀ wọ́n lè máa kó jẹ wọ́n máa dà wọ́n máa sọ̀rọ̀ hàn wọ́n lè máa sọ̀rọ̀ fún àwọn ẹ̀kọ́jì wọ́n lè gbẹ́sẹ̀ lé gbogbo àwọn oríṣiríṣi lágbo gbogbo olùṣe ìṣe mi olùṣègbè ẹ̀jẹ̀ ni wọ́n jáde fún ẹgbẹ́ rẹ̀ àìpẹ́tẹ̀ tẹ̀ bọ́ kí ni ẹ̀sùn dáadáa fún ìta kódà kò sí yẹn tọ́ka dẹ́kun káni yé yẹn tí ẹ̀sùn dáadáa fẹ́ẹ́ yẹ òun ni pé yẹn sì ẹ̀rí àwọn olùkórí kalẹ̀ fáwọn tó ń wọ̀ ọ́ pé ẹ̀ bá ti ẹ̀mí kó ń ti ẹ̀mí yẹn iṣẹ́ kò sí yẹn iṣẹ́ ẹ̀dá ti kọ̀ lọ́wọ́ bákan náà òun náà ti fi yẹn máa lọ sí ogun gbogbo àwọn ẹlẹ́wọ̀n lọ́dún wọ́n ti fi òkú bí ṣe ń ṣe tòní yóò tún ṣe tọ́lá lójoojúmọ́ wọn làgbà ìṣe oṣù ṣe lọ́yọ̀ ẹ̀yà oṣù kan bí lóṣù ti jáde báyìí yàtọ̀ tó kù bá ọ àtòkù lẹ́rù àtòkù jẹ nígbà tá a lọ sí jẹ tiwa àtòkù àìlera ní. ṣùgbọ́n àwọn oṣù tí ilé àwọn sóòlù ẹ lọ tuntun lọ gbẹgbẹ ògbó májàrí náà àbókù àwúre àbókù ọtọlẹ àbókù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ọ̀sọ̀ àgbàdo náà lẹ́kọ́ bá tún lé yẹn sùn náà ẹ̀rí adẹ̀tú abọ́yọ́kẹ́lẹ́ yìí ó tún wà tó àtàmìlì ọ̀gbìn náà àwọn kẹ́mẹ́tì ètò ìpínlẹ̀ yọ̀ọ̀lá tí wọ́n lórí ẹ̀ ọ̀lẹ́ fún àwọn láyé gbogbo abẹ́lẹ́ kéèyàn tó bá lórí ẹ̀ fẹ́ ọ ọmọ akúyẹ̀ jáde tó lọ lórí náà. bákan náà gbogbo bẹ́ẹ̀ yóò tó ọmọ akásí kéèyàn ṣe láti máa fi Islam sáwádà ọmọ akẹ́ òṣèlú ti ẹ̀yẹ ọmọ akẹ́ òṣèlú kẹ́sọ̀ fi Islam gbé ọmọ akẹ́ sáwádà eléyìí iṣẹ́ ni téèyàn bá ti rú kẹfẹ ó lè mú yẹn jáde kó lórí islam bákan náà ẹyẹ ló yọ lọ àwọn kẹfẹ ń bẹ tó ibi yẹn bá wá sí ẹyẹ lè jáde kó lórí islam pẹ̀lú rẹ bí kéèyàn lọ wò ní kírun mọ owó kírun mọ lò àmọ́ wò ní yẹn zàká mọ ẹnì bá bá ń gbọ́ nínú nákàdá tí wọn bá bẹ pé bàbá tó ti bí wọn ti lọ àti wọn bá fẹ́ sọ̀rọ̀ pa wọn wọn ò ní wọn ti gbìdá lórí mi náà láti lè rí àwọn ẹni tí wọn kú bọ mùsùlùmí ni wọn ló jáde àtúntò sẹlẹ wọn kírun wọn yẹ kàkà lọgbà àtúntò sẹlẹ ń jáde láì wọn ti bá tóbi làwọn náà ń tó kàkà fún ọdà àwọn òbí bẹ́ẹ̀ wọn ti ní ìdàrí yẹn kí ẹ wá fa sàkásì gbólóhùn òní yọ ọmọ àbíyàn olóhùn ọ̀dà ẹ̀mọ́ àbólóhùn ọ̀sẹ̀ ẹ̀sìn mọ́ kódà èyí tó lè lẹ́sìn náà àwọn olùkọ́ ní wípé ọba àjábí fẹ́ fi ẹ̀ àbí kò tẹ̀ já níyẹn ìjáde tó lè láàbù bó wàá ní ìròyìn rẹ̀ wípé yẹn bẹ́ẹ̀ jáde kó ló ń dá oníké yẹn fi kí níyẹn rí rẹ̀ pé àdéhùn ti ń ṣe nìyí. bẹ́ẹ̀ káwọn kẹ́ rẹ̀ bọ́rọ̀ rẹ̀ ti rí nìyẹn. ẹni yẹn nìyí tó lè sọ kò rí bẹ́ẹ̀ tó ń á padà fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀rí á fìdí ẹ̀ múlẹ̀ yẹn ló ti ọlọ́wọ́ bá lọ́dọ̀ àti ẹnìkan lọ́lọ́ àìsàlá ní oyè wa níbi wọ́n bá ti lò ní ẹ̀sìn ẹni ọba ti lù fẹ̀kẹ́ báyìí tí wọ́n kẹ́ wò sùn tí ó ní wúlẹ̀ sí pé wọ́n yẹ kẹ́mi kú ní ara rẹ̀ ni o wọ́n yẹ kọ́ sẹ́mi lẹ́nu ẹ̀ ni o nítorí pé Islam dáǹsì ọwọ́ láti wá dá òwò àlẹ́kùnrin yá sí sáà àwọn ìtẹ̀máà tọ́jẹ́ wọ́n ti pa pé ìdọ̀rùn ìyàtọ̀ káàkó àwọn òbí máa ní máa Islam wa dá ọ̀bẹ ẹ̀yẹ ọ̀bẹ lè wo sùn lọ́sọ pé àlàtọ́ bá òbí wọlé dá wọ́n dá mi títí mi ìṣẹ̀sìn wọn. ìdí wọn bá ti ṣòfin ẹ̀sìn ẹ̀yìn òkú làwọn ọ̀dọ́ torí ìlọsàjúmọ̀ ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ sí lára wọn mùsùlùmí mo kúkú di ẹlòmíọ̀ máa yọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ní ìsìn ìgbàgbọ́ ẹtọ́ bá jẹ́ mùsùlùmí ní sẹ́ẹ̀sì onígbàgbọ́ onígbàgbọ́ lòdòdò yẹn ṣùgbọ́n tí ń pàṣẹ wọn kì í fi kéde ẹtí méjèèjì lọ́rọ̀ àdínkè lọ́kọ́ lọ́kọ́ kì í fi níyẹn ẹlẹ́jọ́ tó ayọ̀ tẹ̀tẹ̀ lórí ẹ̀ ẹ̀rí sábọ̀ adágún rẹ̀ nítorí àgbọ̀ ẹtí tó bá wọ inú wò tẹ̀sán ni wọ́n tún kí ẹ̀ ẹni máa jáde lára ẹ̀ ẹ̀rí ẹni á jáde lára ẹ̀ sábọ̀ adágún rẹ̀ ní ó ti pàṣẹ kí akúmọ̀ lọ bára wa nígbà wo adáwò wo dúkìá bí wọn gbọ́dọ̀ jára wa lóṣè àgbọ́dọ̀ ti dàgbà fún ara wọn lóṣìyà nígbà wo adáwò kan lóàdì àgbọ́dọ̀ bàbá tíráìtì yẹn ẹ bákẹ́lẹ́ nígbà wo adáwò rẹ islam ní ká má ti kíni o ká má ságbére ọmọ mi má jẹ kọmọra wọn sọ nípa bẹ́ẹ̀ tí ì bá ti yí pé ẹni yẹn padà tó bá pẹ̀lú wípé ọ padà sínú islam irun tó wá sàtàkó rẹ̀ yẹn wọ́n padà fi díẹ̀ rí rẹ̀ ibi ní sàtàkó ẹ̀ hàn ẹ̀rí eléyìí ọba abúlé àtiwá pẹ̀lú hadith tó ti bá alẹ́ tí wọ́n ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ gbà níbi àníbi sọ́kọ́ wọn àtàlá ń gbọ́ ike wọ́n pa mí láṣẹ ike kí n máa bá wọlé jà hàtà ẹ̀ kúló lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nígbà tó ti fi agbára ti wà lọ́wọ́ ẹ̀ wọn ní kí n bá báwo ilẹ̀ jà títí wọn fi gbóló láàdínlá àdínsọ̀tọ̀ tí wọn fi gbà yín kò sẹ́ni tó lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lọ́dọ̀ àyàwó ọlọ́wọ́ àrò rárá. ẹni ọba ti wí láàdínlá àdínsọ̀tọ̀ àkọ́bọ̀ ní ti iná ọlọ́wọ́ ọlọ́ta ọ̀tọ̀ àlìgbà dúkìá rẹ̀ àgbèrègbà ẹ̀sìn àkejì àyàwó ìlọ́nà ẹ̀tọ́ lókù àti pé ìṣòro rẹ̀ kọ́ ọdọ́dọ̀ làwọn àgbàgbà yìí pé tó tọ̀ bá tó wà padà wípé ló kù jẹ́rì lẹ́yìn ìgbà tó ti tẹ fíjà ẹ̀rọ bí owó ẹni tó ń tẹ̀lé láti lọ wá lórí ẹni bí máa bá wọn jáde lọ sí ti egbò ní ọdún yìí náà ń wọn jáde lọ wọn lọ sí padà wọn mọ́sálásí ẹ̀ẹ́dì lẹ́yìn tó bá wí pé lóhùn tẹ́ tó ṣe kó ti padà sí sí ó ti di mùsùlùmí àádẹ́gbẹ̀rin lẹ́yìn bí adéláyé òun òun ò ní ṣe eléyìí ni mo bá wà lọ́nà àtẹ́sí tó ti lọ sọ́kọ̀ wa. Atẹ́yẹ̀wò náà lọ́jọ́ ìgbà máa ń sọ̀rọ̀ lọ́wọ́. lọ́dọ̀ ní tọ́lọ́lọ́ òun lọ́dọ̀ náà ẹnu máa lọ́wọ́ tó kú dọ́kítà tó ti pọ́n lọ́dọ̀ lọ́dọ̀ ẹja ẹja òun náà lè yọ bẹ́ẹ̀ làwọn ẹni wọ́n ní ọdún tó wọn ọjọ́ ẹlòmíràn lè tóró ẹlòmíràn lè tó sàmì kò lè jẹ́ kí níta tí wọ́n fẹ́ fi yẹn lẹ̀ náà ni. ẹ̀tọ́ bá fi kí bọ́rọ̀ rẹ̀ ti máa ń rí bí yìí ẹ̀rí yẹn èyí fara lórí ẹ̀rí yẹn. ṣé ká mú sọ fún pé kókó máa ń bọ́lọ́ láàánú sọ̀rọ̀ àdìsọ̀rọ̀ orí kò túmọ̀ wípé tọ́lá túbá òṣèlú lórí túbá ọlọ́wọ́ bá tẹ̀lé fi kẹ́ni ẹ̀ náà ronú sí wàdà nínú wà pàlàpàlà ní wù yẹn. sábà bá ti gbọ́ lọ rọ́ọ̀dì ọlọ́ọ̀dù tẹ̀lé àdì wọ́n làbí ní sọ́lọ́ lọ́wọ́ àdùsọ́lẹ́ ọ̀sọ̀ fún wa yìí ẹ wù mí wá níbi ọjọ́ ìfẹ̀tọ̀ ọwọ́ àti ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dà ọmọ àti bẹ́ẹ̀ orí mi ọlẹ́rẹ̀dà rẹ̀ wá sọ pípé ọ̀rọ̀ ní ẹlẹ́dàá tí máa ń sọrí ẹ̀sẹ̀ ìdíyàn á lọ ọlọ́wọ́ àlọ́ ìjọba àkóso lórí jẹ́rú mi ọ̀ nígbà tó ti sà ẹni pé ti fi ẹjọ́ tó fi lórí ọlọ́dọọdún ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kò tọ́ ọba padà bá fi lọ́dọọdún mọ́ ẹni ẹni ó tún ti sà ọba tó lọ tẹ́tẹ́ ọba tó ní ẹlẹ́dàá ọba tó tẹ́tẹ́. ọ̀yà òyìnbó ọlọ́run ẹlẹ́dàá wa lórí pé àtẹ́rù mi mọ̀ ikú ní ẹlẹ́dàá tí máa ń pa àkúrí jẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run bá sọ pé òkúrí mi ẹ̀rí lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọn padà pé kọ́ máa bá ti ti bá bá ṣùgbọ́n tọ́ba tó ń jẹun tó tó rí mọ́ jùlọ. tó nípa bẹ́ẹ̀ tọ́ba tó kébi wọ́n tó sòfin ẹ̀sìn ní àlọ́ táwọn ìjọ wà yìí. ọ̀rẹ́ tọ́ba tẹ̀lé ikú jáde ní ìdílé ọmọ kíláàsì àní ìgbẹ̀gẹ̀ jáde. tọ́ba lù ìjọba bá tọ́ ọ àbólé jáde sípa ìjọba bá mú ẹ̀ wọ́n lè ní ẹ̀rẹ́ lóògùn ẹ̀sílẹ̀ ẹ̀rí ṣùgbọ́n tọ́ba tẹ̀lé pé ibi tí wọ́n ti lò kẹ́sì ni. tí ẹni tó sọ fún òkè olókìwàdà ó lè fi gbogbo ìgbàdí sì ṣe máa ń ṣe náà nìyẹn sáàgbà òkè olókìwàdà àbí àdígbà wọn là ń darí ẹ̀sọ́ tó ẹ̀sọ́ bá jẹ́ aláfẹ́ mùsùlùmí. òun ni ó sọ̀rọ̀ nípa rẹ̀ àbí báyìí ní ẹ̀sọ́ bá jẹ́ aláfẹ́ mùsùlùmí tó bá ti pè ní islam wọn ní ìdájọ́. tòló sọ̀tọ̀ láńsọ nípa arúgbó àwọn ènìyàn ní gbé mọ́ ẹni ọba pààrọ̀ ẹ̀mí rẹ̀ wọn káwọn asọ̀délé yẹn fẹ̀yìn fẹ́ lómi ọkọ̀ ìkejì wọn bá ṣe wúlò sàwọn àwọn kéde kò kéde ẹ̀kẹ́ ẹ̀dí ká ẹ̀dí ẹ̀dí yájọ́ dúró náà wọn tó kéde fa yóò sọ lọ́wọ́ yóò lè tó padà lóṣè níbi nìyẹn àbíkó ti gbàgbé bẹ́ẹ̀ bú làjà tó gbàgbó mi dání kẹ́mi máa lò ó lè tó tó padà lóṣè níbi nìyẹn ẹ̀ ló kẹ́kọ̀ọ́ sọ́lá sọ yẹn ìgbẹ́ni ọba pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kọ́ níbi wọ́n ti lò kẹ́mi kẹ́mi wò lára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àlàtúlẹ́bù lọ́kọ́rọ́ di lọ́rùn alákọ̀ọ́dẹ́ sọ́dọ̀ lọ́wọ́ àtọ́lá wọ́n lọ sọ̀tọ́ lọ́sọ pé àdéhùn tẹ̀tọ́ kẹjọ ọmọ ni ẹ mùsùlùmí ó ti ní òwe tó ń sọ̀rọ̀ tó ti gbàgbọ́ wípé pọ̀ sẹ́ni tó ń tẹ̀sán sí ìjọba tó dà fọlọ́ tó ti gbàgbọ́ sí ìjọba wọn wà ní ìlú ṣe àyàfi pẹ̀lú ẹ̀sùn mẹ́ta àti gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣe pálapàla láwùjọ wa tí wọ́n tún wà torí tó kẹ́sí dáwà lálẹ́ láwùjọ yìí máa ń tẹ̀sí káfí máa fẹ́ ọkùnrin yìí lẹ yẹn ṣe kò dé káfí kọ̀kẹ́ balẹ̀ láwùjọ wa kò sí bí wọ́n ti lò pé ẹ̀sìn lórí wọn tí wọ́n ti jẹ wọ́n níyà ó dá wàhálà alẹ́ ẹ̀yìn àdébí sọ́kọ̀ lọ́wọ́ àlùsọ́lá ó ní àṣìṣe kò tẹ̀tọ́ ọmọ ènìyàn ló jẹ́ mùsùlùmí kẹ́yìn ẹ̀dọ́ dá alẹ́ ìyẹn ti fi wọn bá tó ń tọ̀ ń tẹ̀sí nígbà tó ń tẹ̀sí mọ́lẹ́kọ̀ọ́ tó ń tọ́ àyàfọ́ lọ ó ti gbà pé ní àṣìṣe yìí ìtọ́lọ́wọ́ àlùsọ́lá àyàwó pẹ̀lú pẹ̀lú mẹ́ta alákọ̀ọ́kọ́ èmi tó bá pa èmi tí wọ́n bá jù èmi wọ́n bá tó jẹ ẹ yàtọ̀ sábàjọ wa yìí lẹ́mi kẹ́ bá pa èmi ní ẹ̀ bá pa jù ká ẹni tó pa jù yẹ yọ bá pẹ̀ ní tí wọ́n bá padà tó lórí ké tó dájọ́ ara rẹ̀ náà ẹni tó jẹ́ ya tó ti padà wàá fi ìwúlẹ̀ ẹ irúfẹ́ ni ni wọ́n ti lò kẹ́ ẹ̀ tó ọba rẹ̀ bákan náà ni kò fi ẹ̀sìn rẹ̀ ẹ́ lẹ̀ kọ́ ya pa sí mùsùlùmí parapọ̀ èrègbè yẹn ẹgbẹ́ níbi tí ì nìkan ìyẹn wàá fojú ẹgbẹ́ mi àwọn àti ẹ̀dínkù ti jẹ̀bi ikú irọ́ o ẹtọ́jú pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ọwọ́ àpàdà sọ fún òun ti di bábí irú èyí tó pọ̀ láwùjọ wa kẹ́rin yẹn bí wọ́n bá lóyún yẹn tó ń ní. Ọrụ rẹ̀ ni ẹ̀rí kódà mo jó bèrè onígbà náà kò sálá ń sọ̀rọ̀ yẹn ọ̀sọ̀ pé mo bá ti bí ilẹ̀ kú káàkiri kí ẹni tó bá bá rẹ̀ tẹ̀lé kí wọ́n ti lò bí ẹni kí wọ́n tẹ̀lé ọrùn rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ obìnrin àti nípa ojú wípé àwọn obìnrin náà. tọ́lẹ̀ gbé irú ìdájọ́ tá a lè lò nípa ọkùnrin á lò fún àwọn obìnrin náà. ẹ̀yẹ ló dọ̀ lọ. ẹ̀rí ẹni tó bá dájú kó ti kúrò mọ̀ tó lò wọ̀n ọ̀sẹ̀ sí mọ́ yìí. ẹ̀yẹ bá lọ kọ́kọ́ láwùjọ wa ó dẹ̀ lórí lọ́mọ́ káwọn tó lò wọ̀n ọ̀sẹ̀ sí mọ́ ẹ̀rí parí ìtàn láwùjọ wa yìí ká ló ń tẹ̀sẹ̀ kó ti wú ni. gbogbo àwọn ọmọ ti kẹ́ ẹni yẹn bá tún lọ dẹ́sẹ̀ ọlọ́wọ́ ọ̀sẹ̀ mi lọ wọ́n tún ń dúkìá wọ́n jalè tòun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ á lo ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ sọ pé nítorí pé wọ́n sọ fún wọn ọ̀sẹ̀ sí lọ. ilé yìí tún fọ́mọ̀ wa ipá akẹ́kẹ́ tó máa ń fojú rí náà rẹ̀ ọkọ̀ àtìyàwó nígbà yìí kí níjọ́ kìnìún àná mùsùlùmí rẹ̀ yìí kí ńgbọ́ ya ní ìjọba kan fún òun ṣe nígbà tó ń bí wọn olùkọ́ wà lórí ìlànà ẹ̀sìn náà ní pé ìgídì kù ẹlẹ́yìn ọlọ́pàá làwọn alẹ́ ń jó fíìgì à lẹ́ẹ̀ni fíìgì láàrin ìgbèrè àti ìmọ̀ tuntun ní ìgì ìgì ti tú lẹ́sẹ̀kẹsẹ̀ náà nìyẹn àti àwọn ọlọ́pàá náà tún dé láwùjọ wa ẹ̀ẹ́dẹ̀ẹ́dì bàbá rẹ̀ láì yóò ti kò olólùfẹ́ fẹ́ fi ọmọ rẹ̀ ìmọ̀ ìfẹ́ sódò olólùfẹ́ fẹ́. yọ̀wọ̀ náà parọ́ káwọn afá àti pé kó pèsè sọ́ọ́lì mu ẹ dákòókò sódò ti jẹ́ sọ́ọ́lì mu wọn bá tó wọ́pọ̀ ẹni tí orí dúdú látẹ̀rẹ̀ nílé. ọkọ̀ àtìyàwó tá a bá rí kẹ́ńtù wọn tí wọ́n ṣe ń di ẹ̀sìn ní ìdọ́gba ajúmọ̀ aláwùjọ wa ní mákẹ́rù tèmi ah, ọ̀gbìn dàrú kódà yìí ti tẹ̀lé àgbẹ̀dẹ fún wa nígbà láàyè lórí ẹ̀ tọ́lọ́ bá a lè dé kì í ṣe kó ti wájú òkòrò pé ká dé wọn ní ilé kiri gbogbo àwọn ẹni tí wọ́n tẹ̀ ọ́ wọn padà jẹ sẹ́lẹ̀ nínú àwọn tó wà ní wọn dára ṣùgbọ́n wọn tó ní wọ torí wọn tó ní wọn lè fi kó burúkú wa kí ká báyìí wọn ò bọ́ sí kẹ̀kẹ́ àwùjá bàbá yìí ní bàbá ìbọn ẹnu ọ̀pọ̀ òní bí tọwọ́ mẹ́ta mẹ́rin tó bá wàá tẹ̀lé ìlú ẹ̀ kọ́ máa dàgbò ọlọ́ọ̀kú sáájú rẹ̀ yóò ti àwa ọgbọ́n àdékùnrin mi lọ́yẹ̀ rẹ̀ ọyẹ jẹ́ báyìí lọ́kẹ́ fún àwọn ọmọ ìṣọ́ọ̀tì ilé láti fi lóòtú lóòtú olùjẹ́ yà fún wa nígbà láyé ní ẹ ọ̀rìn yòókù lọ́kùn tí wọ́n fi kókòrò rẹ̀ àwọn òbí mọ̀ wà èyí tó fi máa lè ṣe kí ni o dáa lè fẹ́ tọ́gbọ́n wa tẹ̀lẹ̀ tọ́jà wípé láàrin lọ́kọ̀ lè ló ń ti ọ̀sẹ̀ pa ẹni ọ̀sẹ̀ pa náà ti di kèfèrí o ẹni tó bá tẹ̀ pa ó ti di kèfèrí o àbótú tẹ́lẹ̀ ti ń pàtẹ́wọ́ ni á kù wọn ni ọgbọ́dọ̀ tọ́jú obìnrin yẹn lọ kọ́ bá jọ́ kùn ló ti bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ti kẹ́kẹ́ pẹ̀lú ẹ̀mọ́ ṣùgbọ́n tó bá ti wá wọlé tọ́ á lè fi kóbìnrin yẹn sàlẹ̀ wò sọdà tó o bá gbé ẹ jákèjádò tí bẹ lára rẹ kọ́ máa lọ gbé bá ẹlòmíì tó ń jẹ rere ẹ̀rí tọ́ba di ike ó ti kèfèrí ó ti kèfèrí ọba tó ń fẹ́ fẹ́ yà àbí lẹ́yìn ìgbà yẹn lọ fẹ́ yà ìgbéyàwó yẹn ọ̀dà òkúba káàmà sọ̀wọ́pọ̀ káwọn afáàlẹ̀ ìdájọ́ lọ bẹ́ẹ̀ lọ lọ subhanallah igi ibú rẹ̀ sọ láàrin kèfèrí àti igi wèrè wọ́n yẹn igi yóò tó dá fífẹ́ rẹ̀ ẹ̀ kò wúlò nítorí pé mi ò lẹ́sìn. ọkùnrin bẹ́ẹ̀ kọ́ kò lẹ́sìn kò tẹ̀dọ́ kọ́ fẹ́ mùsùlùmí kọ́ kódà kọ́ fẹ́ gé gẹ fẹ́ lóun náà kó torí kọ́ ẹ ọ̀rọ̀ ọdún tó wá ní ọmọ tó wá pé ọba rẹ̀ ọba bí kó ọmọ ẹ dákun gba ọtí tí ń lọ bẹ̀rù ọlọ́run oríṣi ọ̀rọ̀ àwọn olùmọ̀lọ́wọ́ wípé ọmọ yẹn aláìlẹ́sìn bíi ti ẹ̀ náà ní o aláìlẹ́sìn lọ́mọ yẹn náà. kádẹ̀jọ́ lọ yé wa wípé bí ọ̀kẹ́ ń bá àwọn ọmọlẹ́bí bá jẹ́ aláìlẹ́sìn á kò gbọ́dọ̀ jogún ara wa o. ìwọ́n lè mọ́ra rẹ láàrin wa ìbẹ̀bí lè fi sẹ́wọ̀n ó lè dáhùn mẹ́ta lóde ti gbèsè lù wọ́n aláyọ̀ ìgbòho wọ́n lọ lójú òun kẹ́lẹ́ ọ̀rọ̀ fẹ́ ẹ̀kẹ́ ìfún lágbájá àwọn kẹ́kọ̀ọ́ wáyé pé káwá fi ogun nílùú lọ. ó kọ́ lẹ́tà tí wá ní o abájú rẹ̀ lọ́ba dá kọ́ gbogbo ọmọ gbọ́ ẹ̀kọ́ bá mú kẹ́ ibi ìyẹn tẹ̀sí ti ṣe ń tiẹ̀. àbájú ilé ìyá rẹ̀ fún mi kẹ́kẹ́ àbí ẹni ẹ̀gbọ́n kan ti parí gáàdì ó ní kò tó lọ́jọ́ oníṣẹ́ bá ti rí fún àdébí sọlọ lọwọ àlùfáàlì ọsẹlẹ ojú oyé wa ẹgbẹ kùtù ní ọgbọdọ dúkú kẹfìrí bí kẹfìrí ò sí gbọ́dọ̀ sí kíni o kò sí gbọ́dọ̀ dúkú gbogbo àwọn àtìsẹlẹ yìí bá ti ṣẹlẹ̀ sí ẹjẹ àkàtúnlẹ ká tó lọ bọyọ ọmọ ló fi kún fèsì ní ẹsẹ àgbẹlẹ fẹ ọgbọ ìmọ ọ padà sí Islam tọ ọ bá padà sí Islam tọ ọ bá fi dúkìá ti bọ ọ ní gbàgbé kẹfẹ o ní jáde láyé náà torí ara kò di owó dúkìá mi èèwọ̀ náà sì ní kébì náà ṣe kéde o kébì náà jókòó dúkìá rẹ̀ ẹ̀yẹ ló fi ọlọ́ ẹ̀ ìparọ̀ ẹ̀ àbí kéèyàn ti rí ìgbà bóyá kò sọ ni àbí tèkú sí ni àbájá ọkẹ́ wú yìí tọ́bi wáyé lórí yẹn ní máa ń ba tẹ̀jẹ̀ ni ó máa ń ba ìtẹ̀jẹ̀ ni o ọlọ́wọ́ bàbá àlọ́ àtàlọ́ sọ̀tún nàìjíríà ní ayẹlẹ ká ọlọ́dún wọn mọ̀ ìyẹn kúrò bí ti máa ọkọ̀ ní hàbíbọ̀ àmàlù. ẹni tó bí ẹkú sáì mọ́ọ́rí pẹ̀lú yímọ́ ní ti fẹ́ fún tẹ́lẹ̀ ìdá àbójú ti yẹ. ẹlòmí lọ sí lábẹ́lẹ̀ o lè torí pé wá dúkìá wọ́n ní yọ fẹ̀ jẹ́ bọ́ni aláyọ̀ ó sì lè má rówó kẹ̀. ìjọ kí ajá ni bí aago méjìlá ni àtọ̀tẹ́ náà wà fáwọn àti aláyọ̀ bàbá ni tó bá sì fẹ́ bọ̀ dání ẹlẹ́dọ̀ òbí lẹ́dọ̀ àtijọba lòdì àbá àdìgbà ìdìbò lórí pé túnlẹ̀ yìí òun náà ní wàá sọ pé ọwọ́ abẹ́ ni o ọwọ́ abẹ́ ni o ẹ náà kò tá bí lẹ́jọ́ mẹ́lòmí ló ń ṣe sí ẹni yẹn o ẹlòmí lè lọ́wọ́ wá tó sọ̀rọ̀ lọ́mí lọ́ọ́ tẹ̀lé ìgbà yẹn ẹlòmí lè ní wàhálà àtọ́mọ yìí náà wọ́n lọ́wọ́ lọ́ọ́ ta nǹkan sórí ta ni wọ́n lọ́wọ́ ṣe kẹ́kẹ́ ni àti wọ́n ní kó wí kó wí kẹ́ni bí ẹni tí wá ọ̀tẹ̀ ìwòsàn tí wọ́n ti kọ́ lọ pẹ̀lú ọkọ̀ ọjọ́ ilẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀bọ̀ sí kẹ̀kẹ́ subhanallah ọmọ àti ọ̀sán àdúrà sàmì ní òsì sọ́ọ̀rọ̀ ṣé mo wá kí lórúkọ jésù aláyọ̀ ọ̀rọ̀ wọn mi lórúkọ jésù ìwọ náà máa ń lọ àbẹ̀ àmì àmì ẹ̀rẹ́ tọ́ba sáyẹn orin pẹ̀lú gbàgbọ́ gbogbo lẹ́rẹ̀ ti bàjẹ́ o gbogbo ọjọ́ tiẹ̀ ó ti bàjẹ́ o ẹ̀ torí bẹ́ẹ̀ ká sọ́ra fún ìgbà jáde tó tó ẹ̀sìn pẹ̀lú títí kan àbí méjì lọ́pọ̀lọpọ̀ adámi tó láwùjọ àti ọlọ́run bá sùpáàdé ọ̀rọ̀ dàhálà ọlọ́run lákòókò wa nínú òsì lórí ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá fi wá sínú ẹ̀ tó fi pé ó jáde fún tó ẹ̀sìn torí dúkìá ọ̀rọ̀ àwọn èèyàn torí owó tó bẹ́ẹ̀ wọn ò sì padà lówó jù ọlọ́run lákòókò wa sọ wá kódà ìyá mi ó ti lé ẹ̀kọ́ káì wọ́n máa sọ torí àwọn ọmọ yìí náà ní ìpè níbi wo níbi torí àwọn ọmọ yìí náà ọlọ́run lọ́kàn jájá ní fún bẹ́ẹ̀ nítorí àwọn ará lé àbí nítorí àìsàn àbí nítorí àtẹ́wò àbí nítorí jíjájẹ sórí burú láti ní sórí burú orí burú gbogbo orí burú òun náà ti kéèyàn wáyé kọ́ má lẹ́sìn kọ́ wá kú lórí bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ sórí burú yẹ́yẹ́ yìí ọlọ́dà pàjá ajá mi kó tẹ́ nítorí ó ìfọlọ́hún ní máa ń rọyẹ̀ lọ́rọ̀ ọlọ́mọ ajá mi kó tẹ́ sí nítorí yìn àbí kó àbí nítorí pé yẹn fẹ́ láya ẹlòmíì lè ní aya náà lòun sàn wá pé òun fẹ́ láya kò sì níṣẹ́ lápá ni o kò níṣẹ́ lápá ni o ọwọ́ alóhùn sáfẹ́ láya ó sì lọ́dọ̀ àwọn tọ̀ àwọn ya lọ wá akéwọ́kẹ́ fún ọba torí ẹ̀ pé òun náà ti dára wọn látara bẹ́ẹ̀. أنت والله الله سبحانه وتعالى لا إنسان في الإسلام والمسلمين ولا ضد الشرك ولا مشركين عذاب الدين من اليهود وردنا أقصى إلى أيدي المسلمين وردنا أقصى إلى أيدي المسلمين ورد الأقصى إلى أيدي المسلمين اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا حزنا إلا فرجته ولا دينا إلا قضيته يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا قوموا إلى صلاتكم رحمكم الله تعالى